وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أبا أترك الله عبد الفاصل جدا محمد أنت الله معنا لا تجاهك فون وقاوة ní àṣálẹ́ yìí á tẹ̀síwájú nínú àlàyé tíra manihaju sàlìkè tí a máa ṣàlàyé ní àlàlẹ́ ọjọ́ mande báyìí. bí ibn láì ta'ala á tẹ̀síwájú nínú àlàyé tíra náà tá a bá gbàgbé kìtáàbù táwa náà ní kìtáàbù sọlá ọ̀rọ̀ nípa irun a ti débi a ti ṣàlàyé àwọn májẹ̀mú tí máa jẹ́ kí irun téèyàn bá kí ọ lálàáfíà nínú ẹ̀ tí alif afa àtọkọ tíra tán mẹ́ńṣọ̀n a ti ṣàlàyé àtọ̀hárọ̀ náà a ti ṣàlàyé wíwọlé àsìkò irun. ṣàlàyé eléyìí orí ibi tá a dé ní ọ̀sẹ̀ tó lọ òun náà ni pé wal afdalu taqdimu salati fi awwali waqtiha illa al-ishaha idha lam èyí tó ní ọlá jù òun náà ni kí èèyàn ti rán síwájú. Si ní àsìkò àkọ́kọ́ rẹ̀ kéèyàn kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ káṣe léyìí ó wà nínú àwọn iṣẹ́ rí tọ́nà ọba pè wá sí nígbà ọlọ́run bá sọ pé fastabiqu al-khairat fastabiqu al-khairat ẹ sálápá ń tètè lọ síbi iṣẹ́ dáadáa iṣẹ́ rí bákan náà àtàdìtì ànábì wa sallallahu alayhi wa sallam ìtàfà wa alimami bukhari àti wọn muslim gba látọ̀dọ̀ afáàbù lẹ́nu masoodi wọn ni sa'altu nabiya sallallahu alayhi wa sallam ayyul amali ahabu ila Allah afáàbù masoodi wọn ni mo bi ànábì léèrè wípé èwo nínú sẹ́ òní ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ kọ́ọ̀lù anábì sọ pé as-salatu ala waqtiha kí èèyàn kírun ní àsìkò rẹ̀ ni kéèyàn kírun ní àsìkò rẹ̀ torí ẹ̀ka tìrún síwájú káàkiri lákòókò àsìkò rẹ̀ òun ju kí a lọ́ra kí lọ tá a sì ti mọ̀ pé kọ̀lẹ́tọ̀ ká máa máa lọ́run lára pẹ̀lú ẹ́skíùsì kan àbí míì nígbà tí ní àǹfààní tá a láyè láti kì í. ìlàlẹ̀ ìṣá àfihàn ìṣá ìdàlámì ọ̀ṣọ́kọ̀ nígbà tí ọba sì ní ara níbi ká lọ lára. ìran ìṣá ìtọ́lọ́lá jù fóun òní kéèyàn lọ́hùn lára pé téèyàn bá ti ń kíta kéèyàn sì lọ sùn eléyìí kò ní ọ ní ọlá jẹ́bùsẹ̀ wọn náà di tàfà wa Abi Hurairah radiyallahu anhu wa arda tí alimam Bukhari àti alimam Muslim gbà wá wípé Abu Hurairah sọ pé. كان رسول الله صلى الله عليه وآله وسلم يؤخر العشاء إلى ثلث الليل Abu Hurairah ní ó sì Ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n lọ jẹ́ ntí máa ń lọ́yọ̀rùn ìṣá ìlara ila thuluthil layl tí ó fi di pé ìdá kan ìdá kìíní ìdá mẹ́ta òru tí ó fi wọlé tí ó fi délẹ̀ yìí máa lọ́rùn lára lọ sí ìdá kan nínú ìdá mẹ́ta òru eléyìí ẹ̀rí ni ṣùgbọ́n nígbà tí ìnira bá wà bóyá kò ní rọrùn kára àwọn èèyàn kó jọ nígbà bá lọ lára a ní iṣẹ́ àmọ́ kí ní aago mẹ́wàá o ṣùgbọ́n aago mẹ́wàá bóyá èèyàn kan àti ìmáàmù àdúgbò èèyàn méjì ni ó kú mọ́sálásí mọ́tà bá ń kí láago mẹ́jọ kọjá mẹ́jọ àbọ̀ á sì rí èèyàn tó tó ọgọ́rùn-ún ní tó lóore jù ní kí á tètè kí mọ́tà bá jẹ́ pé ká kí ní alẹ́ ọ̀nà rọrùn ó lọ dáa jù wà ilà dóhùrọ̀ fi ṣídà tì hà bákan náà irun àyílà a máa lọ́hùn náà nígbà tí oòrùn tó bá gbóná nígbà tí gbígbóná oòrùn bá le koko a máa lọ ìrun àyílà náà lára pàápàá jùlọ tó bá jẹ́ pé ibi tá a ti kírun ibi tó ṣe gbansasa ni àbí tó yẹ pé ibi tá a ti kírun ó nídìí láṣẹ rìn tí ó pẹ́ ó tó ajẹ́ bí gbansa tí arọ́ máa gbóná tẹ́sí ọ máa gbóná máa yàn nínú dáadáa ni ká lọ lára anabi sallallahu alaihi wasallam ọwọ́ àná àdìsí máa ń Bukhari gbà tí máa ń Muslim látọ̀dọ̀ àbí Huraira táàbí fi ṣe fẹsẹ̀ rinlẹ̀ anabi ni idha shadda al-harr fa abridu ani salat nígbà tí ooru oòrùn tó bá koko fa abridu ani ẹ̀yà sẹ́ni tútù pẹ̀lú òun ìmáàna ẹ lọ́rùn yín lára ẹ jẹ́ kó rùn wọn lọ kó tutù díẹ̀ fa inna shiddatal harri min fayhi jahannam torí pé gbígbóná oòrùn líle koko ìgbóná oòrùn min fayhi jahannam nínú ìmísíta iná jahannama tí iná jahannama bá mísíta ìmísítà rẹ̀ ó ní tá fi máa gbóná torí ànábì sallallahu alaihi wasallam ó ní ká lọ ìrun àìlà lára lásìkò yìí torí di eléyìí yàtọ̀ sáwọn méjèèjì ètò ọlọ́lá jù ní kí akíun lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ irun àsùbá ni o irun irun asiri ni o magrebi ni o ata irun dúrì àyàfi tó gbàmú ìṣá kálò ńlára lọ́dẹ àjò àfi tí ìnira bá ń bẹ́ ń bi kálò lára. وقال المؤلف رحمه الله ومن فاتته صلاة وجب عليه قضاؤها فورا مرتبا ẹni tí ìrun bá wá bọ́mọ́ lọ́wọ́ man فاتته الصلاة ẹni tí ìrun bá bọ́mọ́ lọ́wọ́ bóyá wọ́n ti kírun tán kó tó dé mọ́sálásí àbí ó tiẹ̀ sùn wọ́n ti wá kírun àbọ̀gbàgbé pásítọ̀ òun ti tó wọ́n ti wá kírun irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wájàbá àlàyé kọ̀dọ̀ òhà fọwọ́rọ́ tọ́ba yìí jẹ́ pé ìrun ìbọ́mọ lọ́wọ́ tásìkò òun ìfi wá lọ fàtàhù wọ́ọ̀tù sọ̀là àsìkò oorun ti bọ́ fún nígbà tí olóhùn lajú sí àsìkò àsìrì ti wọlé àbí nígbà tí olóhùn lajú sí oorun ti yọ ṣubú ti kú ọ̀nlẹ̀ àbí nígbà tó sùn nígbà tí olóhùn lajú sí wọ́n ti àti kí àlàásárì oorun ti wọ̀ ọba lajú ah, wọ́n ti kírun o àbásìkò ti lọ o irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wájàbà àlẹ́yìn kọ̀dọ̀ uha fáwọ̀rọ̀ ọ̀ràn àyàn ni kọ́sàn ìrún padà fáwọ̀rọ̀ ní kámákámá ní kámákámá látàrí àdìsí ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí Imam Bukhari gbà àti Imam Muslim látọ̀dọ̀ afáhánà síbi mari ànábì ni man nasiya man falisọ́lìhà ìdá àdàkárọ̀hà ẹni tí ọba gbàgbé irun kan tí ò kí falisọ́lìhà ìdá àdàkárọ̀hà kí nígbà tó bá rántí ọba rántí náà ní òkì kò ní dìlé ẹ̀ yọ̀n bá di àlàsà tí mọ́jì bá ti máa kí papọ̀ láàkàfà àrọ̀tà láha ilẹ̀ kò ní kàfàárọ̀ kankan kò ní tànà kankan tí ó san ju kó kírun yẹn lọ hadith mi ìtọ́jú eléyìí anabi sallallahu alayhi wa sallam ni man nẹ́ẹ̀mà à ń sọ láti aw nasiyaha ẹ̀ ń bá sùn tó kírun tí ó mọ̀ abúti ẹ̀gbàgbé fali yusalliha idha dhakaraha kí nígbà tó rántí. eléyìí la fi rí inú àwọn olùmọ̀kàlì máa Muhammad Nasiruddin Al-Albani rahimahullah náà sọ pé ẹnì tó bá lajú lẹ̀ tí èsì sùn tí ó sì gbàgbé tásìkò òun fi wá lọ tásìkò òun fi lọ kí ebi ya ìdíwọ́ kan lóru kò sínú ọkọ kò sùn kò gbàgbé ọkọ̀ ìjókòó di ọjà náà wípé kò wulẹ̀ torí pọ́nà ọ̀bọ̀ ní ìgbà torí pé kìí ṣe pé gbàgbé ìrun àbòsùn ìtànàbí ẹni tó gbàgbé nígbà ọba jí àbí nígbà ọba rántí ẹni tí ọwọ́ gan kọrọ alamatu alamatu torí téèyàn bá tírun bá bọ́ fún yàn ọ̀ràn yàn ni kéèyàn sàrùn yẹn padà fáwòrán ní kámákámá mọ́rọ́tìmọ̀nì lẹ́ni tí yóò sì to irun yìí tẹ̀lera wọn lẹ́ni tí yóò tó tẹ̀lera wọn kò ní sọ́gá jẹ́ ń kélé kí n tó kélé Abi Sa'id Al-Khudri radiyallahu anhu wa ọ sọ pé hubisna yawma al-khandaki ani salawat àwọn kèfèrí wọ́n dí wa lọ́wọ́ wọ́n kó àìrójú bá wa níjọ́ ogun kọ́ńdàkì wọn jẹ́ ká rí irun kí ogun kọ́ńdàkì òun náà ni ntatumọ̀sí gazatul ahzab battle of confederation atop the gazatul kọ́ńdàkì battle of ditch tí wọ́n gbẹ́ kòtò yípo Madina wàhálà yìí wá pọ̀ débi pé anabi sallallahu alayhi wa sallam anabi ọ̀rá yìí kírun alasari hatta kana ba'da al-maghrib hawiyan. àìráyè kírun yìí nígbà tó di pé òòrùn wọ̀ díẹ̀ náà wọ́n á rántí pé àmọ́ tí kí alásárì ogun sí ni ọ̀sẹ̀lẹ̀ kọ́bùlà àyẹ̀nzìlà fìlìkìtà lèmọ̀ ànàzà kó tó di pé ntọ́sọ̀kalẹ̀ ń bi ọ̀rọ̀ ogun ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ bá ń jagun lọ́wọ́ ẹ̀sìn lè kí òun tọ́nà bá sọ náà alukur'an nígbà tẹ́ ẹ bá lójú ogun o sọ̀dátùl khawf káwọn kan kí òun káwọn kan máa sọ wọn káwọn kan bá ti lọ rùkú tó bá ti lọ forí kanlẹ̀ àwọn kan ó dùn lẹ́yìn wọn táwọn tó lọ forí kalẹ̀ bá ti pa sókè àwọn tí bẹ̀rẹ̀ yóò ṣe kí ni o àwọn náà lọ wọn ò fi máa protect ara wọn yálà wọn kọjú sí kíbla àbí wọn ò kọjú sí kíbla wọn ò ságbọ̀dọ̀ kọjú sọ́tà kọjú sí táwọn ọ̀tá wa àyà yóò ti sọ̀kalẹ̀ níjọ́ náà falama kafaina kital nígbà tó wá di pé kafaina kital adáwọ̀ ìjà dúró wàdálìkà kọ́ọ̀lùrù. وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا أمر النبي صلى الله عليه وآله وسلم بلالا النبي بقى بلال لسه فأقام الظهر أبسي قام عيلا فصلاها كما يصليها في وقتها anabi bá kírun àìlà bí ṣe máa kí lásìkò rẹ̀ ẹ má jẹ́ súnmọ́ àkọ́mọ́ ọ̀sùn nígbà wọn kírun tó tún kírun àlásàrì fasọláha kama nsọlíha fi wákùtìha anabi tó ké àlásàrì bí ṣe é máa ké lásìkò rẹ̀ súnmọ́ àkọ́mọ́ magriba fasọláha kama nsọlíha fi wákùtìha anabi tó ké magribi náà bí ṣe é máa ké lásìkò rẹ̀ ó kì í bí sẹ́ máa kì í ní àsìkò rẹ̀ hadithu yìí imam ahmed gbawa imam nasai dari milbai aki ibn kuzama ibn hibban àtàwọn afáàmì náà wọ́n gbà wá bí isnadin sahihin ashabti liman muslim náà isnadu ẹ̀ ọ̀la làáfíà dáadáa níbàámu sí májẹ̀mú tí imam muslim fi máa gba hadithu wa eléyìí ó túmọ̀ sí pé ẹni tí irun bá bọ́ fún yóò kí irun yìí tẹ̀léra wọn ni. kò ní kọ́kọ́ kí magrib kọ́ wá padà lọ kí àìlà kọ́ wá kálà sáré yusọ̀líhà mọ̀rọ̀tìbẹ̀ yóò kí bó ṣe tẹ̀léra wọn ni yóò ṣe kí yóò ká àìlà yóò kálà sáré yóò kí magrib mẹ́sàlá ní bóyá èèyàn sọ̀rọ̀ àtàrọ̀ nígbà tí ó fi jí ilẹ̀ ti sú bóyá ọ̀rẹ́ àbẹ́yẹn wà nù ọkọ̀ wọ́n wà nù ọkọ̀ látàrí ọkọ̀ wa dúró débi pé kò ríbi tí ó ti kí dúrì kò ríbi tí ó ti kí ásírì tó fi di pé òòrùn wọ̀ yóò kí dúrí yóò kí asọ́rí fún ma ìsọ̀lì al-maghrib torí di eléyìí bí yóò ṣe ṣe jazakumullahu khairan náà torí di eléyìí ìní afáàbí Rajab sọ pé man fatatu salawatun fa innahu yabda'u bil ula fal ula yóò gbé lákọ̀ọ́kọ́ àtẹ̀tọ́ tẹ̀lé hadha huwa al fi qada'iha bil ittifaq. eléyìí náà ni ọ̀nà tá a máa gbà sàn tọ́bófin mu pẹ̀lú àpanupọ̀ gbogbo àfa ìtẹnu kò lé san òní yẹn gbọ̀n tó ká wá kí mọ́gìrìbì wá kí tán àwa ni ahimọ̀ tí ìka ìlà wá kí àyàfi tí àbá ti tán ọwọ́ ti dá yóò kí kò ní kí magrib mọ́ kò sẹ́ẹ̀rí pé kó tó kí tọ́rọ ti kí torí dáhùn nàbí sallallahu alaihi wasallam tó ní pé man nama an salatin aw nasiyaha ẹnì kan bá gbàgbé irun kàbó sùn kó kí ń gbọ̀ bá rántí ó ti wá kí magrib tó ti kí ṣẹ́ta kó á tó ah, ẹ̀mí ti ẹ̀ gbọ̀ ìmọ̀ kí àlàásì kí ni ọkọ̀ ṣe o yóò kí aláàṣà yìí yẹn aláàṣà kò ní kí magrib padà kò ní kí ṣe àpàtóró ti kí etí òkìun nìkan ni yóò òní yóò kì torí di eléyìí náà ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ hakada kọ́ra imam ibn Rajab fi Fathul Bari rahimahullahu ta'ala bákan náà fa innasiya tartib aw jahilahu aw khafa wa fawta as-salah sakọtọ tartibu baynaha wa ọ̀rọ̀ mìíràn fàìnàsì yẹtẹrìtì tìrẹ ń tọ́ gbàgbé láti kírun yẹn tọ́ gbàgbé irun kọ́ bá gbàgbé àtẹrìtì ọ gbàgbé bí irun tó jẹ́ ṣe tò tẹ̀léra wọn a ò já yín la o àbí kò tiẹ̀ mọ́mọ́ kò rántí mọ́ ó ti gbàgbé àbí ò tiẹ̀ mọ́ àwòkọ́ ọ̀fà fọ́wọ́tọ̀ sọ̀lá àbótiẹ̀ ń bẹ̀rù pé àsìkò oorun míì tọwọlé ọ̀lọ́ tó ń bá ní kó ń sẹ́ ẹ̀ máa san ẹ̀yìn tó ń clear ó wò pé akéńtó ni mo sọ dúró àtàsí ìtàn à wọ́n dìbì ọlọ́ o sakọtọ tartibu bayinaha wa bayina alhadira sẹ́yìn mo pé ìtọ́ fẹ́ sẹ́yìn wulẹ̀ ti di gbèsè irun míì ti ń bẹ́ ńlẹ̀ tásìkò rẹ̀ bá dọ̀ kí lóun náà di o yóò di gbèsè gbọ́dọ̀ kó ń clear pé àsìkò òun ọ̀ lọ àbí kò tiẹ̀ rántí mọ́ sákòtọ́ tàrùtì kótó òun ìtẹ̀lera wọn nígbà yẹn ó ti di nǹkan tó yí oṣùbù tí ò ní tó tẹ̀lera wọn torí pa anabi sallallahu alayhi wa sallam anabi ni inna allaha wada'a an ummati al-khata wa an-nisyan wa mastukrihu alayhi ọlọ́ọ̀bá Allah ó ti sàmójúkò fáwọn ọjọ́ mi níbi àṣìṣe tẹ́bá ṣe àbí tẹ́bá gbàgbé àbí tẹ́bá jẹ wọ́n pa tẹ́bá jẹ yẹn pa kéèyàn ṣe nǹkan ọlọ́run sàmójúkò fún yẹn bẹ́ẹ̀ ìlà ìkìjà ìlà ìkọ̀tì àbí tẹ́bá jẹ yẹn pa kéèyàn pààyàn pàtó ọba pa pa náà o fakọtí alẹ o ọba pa nínú sẹ̀rí àkíláàtì fẹ́ ni ọ náà o apò nàtọ́rẹ́ mi ọ̀jẹ̀ èbí kí wọ́n má bàa pa wọ́n ló fi pẹ́ lómi hàn á wà á pàwọ̀ náà torí pé ẹ̀mí tiẹ̀ ò ju ẹ̀mí ẹni o nǹkan tó bá jẹ́ yẹn pa pé ọ̀yà sọ pé kọ̀sọ́ lọ́hùn wọ́n sì mọ̀ pé ọlọ́run bá ń bẹ tó o bá sọ apá ọ̀rẹ́ bá ní ọ̀dà kò sí ọlọ́run wọ́n bá fi ilẹ̀ yọ̀ọ́kà bọ̀ bí kan yọ̀ọ́kà lọ kírun tiẹ̀ ní kò sèké bèrè sọ́nà irú ẹ̀sẹ̀ tí Ammar ibn Yasir radiyallahu anhuma wa ardahuma àwọn kèfèrí mú wọn bá ní ọmọ bọ́ ànábì gbogbo nǹkan wọn ni ọ sọ kọ́kọ́ kúrọ́ ni sọ tó ọba sáfi dé tè ọ ọba ń wí okúrọ́ ni o kíníkan ni o ó ṣe kí ọ̀sìn pànábì ló kúrọ̀ kí ni o kú fúru ni tẹ́lẹ̀ kan ní ànábì wo ni rán ní pa irú ẹni bẹ́ẹ̀ káfù káfàrọ̀ bí kan ò lè hàlẹ̀ irú ẹni ti di kẹfẹ́ lásìkò yẹn nígbà tí amẹ́r tọ́dọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọba ní ah, ìrẹ́ ànábì mọ́mọ́ ti ṣe báyìí ànábì ní kaifa wajadta al-imana fi qalbi ipò wo ni ìgbàgbọ́ wà lórí ẹ̀mí rẹ̀ ó ní inni mutma'innun bil iman ọkàn mi sì bá ètò mọ́mìnì ni mí ànábì ní òní problem fine i'll do fine tó bá tún mú ọ lọ́la tó bá tún ẹ pé kó o tún sọ bẹ́ẹ̀ tún sọ ó ṣe kèfèrí kankan torí di eléyìí ṣùgbọ́n àbí ẹ mú yẹn pé wọ́n ṣàjẹ́ ń kó ṣe nǹkan kan tí ọ̀dà wọn tá a bá ṣe apá o amẹ́tọ́ ni ìkìrọ́wù ẹ̀lmúlùjà ìkìrọ́wù tó lè mẹ́mí lọ àwọn ìjẹni pàkàmẹ́tẹ́ pé ẹ̀ kà máa fà náà ni lẹ́yìn tí wọ́n ní àjẹun yà o tí ò lè fa halak kẹ́mi ọlọ irú nǹkan báwọn ó ṣeé kí èèyàn kọ́takú ẹ̀yìn ní ṣe tẹ́ ẹ ní ṣe káṣíjọ́ máa fà gbẹ́tẹ̀ báwọn gba kíní ilé mẹ́mí lọ kéèyàn èèyàn bẹ̀ nù ṣùgbọ́n tọ́ba jẹ́ pé yọ mẹ́mí ẹlòmíì lọ látọwọ́ èèyàn ni kò sí ti ń jẹ́ ìkọ̀rọ̀ níbi ìyẹn tí wọ́n jẹ mí pani wọ́n jẹ mí pani pani fẹ́ pa àwa mú àwa gbé lọ ilé ẹjọ́ wọ́n dàjọ́ púpọ̀ náà wọ́n sì pa òun náà torí pé ẹ̀mí tiẹ̀ ò ju ẹ̀mí ẹnìyẹn ìdẹ́nu ìdí ẹ̀bá wa gbàgbé àbí kò tiẹ̀ rántí mọ́ sákọ̀tọ̀ àtẹ̀tì ìyẹn ó ti lọnu bákan náà o ní pé àsìkò òun wá tó èèyàn sì kan nílẹ̀ èèyàn wọn bẹ̀rù pásìkò òun yọ ọ lọ a tó lóore ní kíni o kó fi ètò ọjà yẹn lẹ̀ tá a máa ń bẹ̀rù pásìkò ó ṣe kíni o àsìkò ọlọ kọ́ wá kírun ti mẹ́lẹ̀ yóò wá sẹ́ kí ti tẹ̀yìn ṣùgbọ́n tí ó bá pásìkò ọ̀lọ́ yóò kè ti mẹ́lẹ̀ yóò wá kí ètò ọ̀sẹ̀ wọlé wàhálà wá ìyẹn náà ni òyìn náà ni ìpìlẹ̀ bá a ṣe máa san irun bákan náà wa min shurutiha lẹ́yìn ìgbà tí afa ti ṣàlàyé méjì nínú àwọn májẹ̀mú tí máa mú òun dáa fún wa tí máa mú òun tí àbá kí lálàáfíà wọ́n ti ṣàlàyé àtọ̀hárọ̀ kéèyàn mára wọ́n ti ṣàlàyé waqtu sọ̀lá dòkórè tù kásìkò ọ̀wọ́lé òun náà lábádélẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wa min shurutiha nínú àwọn májẹ̀mú òun tí máa mú tí àbá kí í dáa tí wọ́n ní alágbájá onírun oní sátúrú làáwòrọ̀tì bìtáwòbì mùbà láàyè sífòlì bàṣàrà kéèyàn wọ aṣọ kéèyàn fi aṣọ bo ìhòòhò ara rẹ̀ kéèyàn bo ìhòòhò bìtáwòbì mùbà pẹ̀lú aṣọ pẹ̀lú aṣọ tó lẹ́tọ̀ aṣọ téèyàn lè wọ̀ àwọn aṣọ akẹ́mẹ́tẹ́ tètè mọ̀ bá tí ò lẹ́tọ̀ kéèyàn wọ̀ lápèjúwe nísìn kọkùnrin wọ aṣọ tá a mọ̀ sí alharir èèwọ̀ ni ọkùnrin kì í wọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi mú gold sọwọ́ ọ̀tún báyìí ó mú alharir sọwọ́ sí ọ ní àwọn méjèèjì yìí o ẹ̀tọ́ ni fáwọn obìnrin ìjọ mi èèwọ̀ ni fáwọn ọkùnrin wọn gbogbo ọkùnrin tó bá wà lò láyé la hadda lahu fima fil janna kò ní fil akhirah kò ní lẹ́tọ̀ọ́ sí ọjọ́ àlùkìyàmà ọkùnrin tí bá ń lo góòdì láyé góòdì wọ́n ní aago mi yìí rọ́ góòdì ni three hundred thousand mọ́ra á ní aago yìí lè ṣètọ́ rẹ̀ obìnrin náà ṣe fún àbọ̀kù nǹkan lọ fi nẹ́kílẹ̀sì àwọn obìnrin ọrùn tó á ní à góòdì sáúdì mo ti rà bó ṣe wà ń jọ mọ́ rà raw gold ni wàláì mọ bẹ̀rẹ̀ kẹ́ tó gba three thousand riyali ni kìí ṣe ẹ̀tọ́ ọkùnrin àbọ̀kù tó fi bangu tó fi sọ́wọ́ golden bangu tó fi sọ́wọ́ kìí ṣe ẹ̀tọ́ ọkùnrin obìnrin ni máa lò àbọ̀ọ̀ka gold a kìí lò bákan náà aṣọ alharir ọkùnrin ní ma obìnrin ní máa lo o kò bẹ́ẹ̀ sábà sí lọ́dọ̀ tó wá ń bì í bẹ́ẹ̀ sábà dáadáa aṣọ yìí obìnrin náà ṣe fún ìran ọ̀tọ̀ ni nínú ọ̀rẹ́ aṣọ tó sì wọ́n lówó anábì sallallahu alaihi wasallam bí ó yá pé ọkùnrin kì í lò torí ẹ̀ kìí ṣe fáwọ́bù mùbà kìí ṣaṣọ tó lẹ́tọ̀ọ́ kọkùnrin wọ̀ torí aṣọ tá a bá fi wá kírun ọgbọ́dọ̀ jẹ́ kí ni o fáwọ́bù mùbà asọ̀tọ̀ lẹ́tọ̀ọ́ kéèyàn wọ̀ èyí ò fi bo ìhòòhò ara èèyàn anabi sallallahu alayhi wa sallam na hadith afa ahmed anabi ni látọ̀dọ̀ afa abdullahi bin umar anabi ni man ishtara thawban bi asharati dara'in wa fihi dirhamun haramun lam yuqbal lam yaqbal lahu lahu salatan ma dama alayhi allahu akbar. ثم أدخل إصبعيه في أذنيه ثم قال ثمة إن لم يكن النبي صلى الله عليه وسلم سمعته يقول عبد الله بن عمر رضي الله عنهما ولا النبي صلى الله عليه وسلم wọ́n lànà bí sọ pé bó tẹ̀ pé hadithi ọ̀rọ̀ ń bẹ ní orí ẹ̀ lọ́dọ̀ àwọn àfa ń bẹ́ẹ̀ náà àfa tó ẹ bá hadithi yìí o hadithi tó lẹ́ni látọ̀dọ̀ mọ́mú ahmed àbí wọn láti tọ̀ ní kọ́dà rí àfa tó fẹ́ pé gẹ́gẹ́ bí alhafidh al-Iraqi wọn ní àbí tó dọ̀ ayé fún jiddan pé àbí sọ lẹ́gàn ó ní àbí fún yẹn fáwọn mi náà ń bá ara sọ kan tọ́ra ní dírámù mẹ́wàá tí dírámù kan ọwọ́ ajé haramu bẹ́ẹ̀ pẹ̀lú tó bá fasọ̀ kí ọlọ́run kì í gbà ṣùgbọ́n àbí fún àbí sọ lẹ́nu ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí má ṣerú ẹ̀ inna Allah tayyibun la yaqbalu illa tayyiba ọba tá a máa lọ lọ kìí sì gbà nǹkan fi nǹkan tó bá ṣùgbọ́n asọjọ́ jẹ́ mọ̀ bá òun la sọjọ́ pé ọlẹ́tọ̀ kọkùnrin ó lò àbọ̀ lẹ́tọ̀ kóbìnrin ó wọ̀ lásọ téèyàn get lọ́nà halal torí ẹ̀rọ aṣọ báyìí ìyẹn ò bo ìhòòhò yẹn láàyè sí fúlùbáṣàrọ̀ lásọ tí kò ní í sí à awọ ara èèyàn lẹ̀ ntọ́yẹ kí asọ́bò kò ní sí ilẹ̀ ìyẹn túmọ̀ sí pé aṣọ tọkùnrin ó fi kírun kì í ṣaṣọ tí ó wọ̀ táàmù wa rí ara rẹ̀ láti ta aṣọ yẹn èèyàn wọ sọ ṣùgbọ́n aṣọ tó wọ̀ ó ń fi amọ bí ìkùn rẹ̀ ti da ìyẹn pípa tiẹ̀ ra bù à ṣé pé ikùn àti pípa tó báyìí irú aṣọ báyìí àti fi kírun àbí àwọn agbẹ́ tó gbogbo ara rẹ̀ ó lu òjèrèjèrè débi pé a máa wo igbá àyà máa wo apá ẹni tó yìí látara sọ yìí àkìfi kírun aṣọ tó bò wò wọlé àwòrán tuntun aláàtàtù àníwá ìhòòhò ọ̀nà mẹ́ta ni ìran mẹ́ta ló pín sí mugọ́lábọ̀ ìhòòhò tó nípa tí ò gbọdọ̀ sí ilẹ̀ rárá wàyíyá awratul mar'atil hurratil baligha fajami'u badaniha awratun fis sala illa wajhaha awrọ̀ mùgọ́lágọ̀ awrọ̀ tó nípa yòó tó nípa tí ò tiẹ̀ ṣe é sílẹ̀ bí ti wùlẹ̀ wù ọmọ òun náà ni awratul mar'atil hurratil baligha yòó. obìnrin kọjọ́mọlúàbí tí kìí ṣẹrú tó sì ti bàlágà obìnrin ọmọlúàbí kìí ṣẹrú kìí wá sọmọdé báàlì pọ̀ tó ti bàlágà irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ owó rẹ̀ mùgọ́ ni ṣe nǹkan anyhow ṣe nǹkan gbogbo ara rẹ pátá àwòrán tó fi sọ̀rọ̀ ìhòòhò ní lórí ìrun ìlà wàhà àyàfi ojú gbogbo ara obi ise kí o ìhòòhò ní lórí ìrun lómi bá fẹ́ kírun dandan ni kọ́kọ́ fà gbogbo ara tó fi dé ìlà wàjáhà àyàfojú rẹ̀ nìkan nígbà musáàdì tàfà abdullahi bin masoud tí máàmù tirimidi gbà wá náà wọn náà nàbí sallallahu alaihi wasallam sọ pé alimọrọ àtọ àwòrán fáyidà kọrọjà ìṣẹṣẹrọfà ṣẹtàn obìnrin tẹ́ẹ̀rí yẹn o ihò òhò ni ihò olóbi àwọn obìnrin fẹ́ gbọ́ kápẹ́ àwọn ní òhò dákun nínú kápẹ́ ní òhò kò gbọ́ gbogbo ara rẹ kò bò ó kó sílẹ̀ èwo lọ́kùn wọn náà lè jù káyọ̀ kí wọ́n máa gbádùn ara wọn látara tiẹ̀ àti kó o bu ara rẹ ebi nǹkan tó bá ní pàtàkì tó níye lórí èèyàn máa ṣe wàhálà rí ni ìgbà àwọn obìnrin lónìí wọ́n ti sọ ara wọn di ọjà tó cheap the cheapest commodity that you can purchase anywhere ní táwọn obìnrin sọ̀rọ̀ àwọn dànù obìnrin tó bá kó o ṣe wàhálà gan ọwọ́ adẹ́ntẹ́ pé kò nídìí kó o ṣe wàhálà kẹ̀kẹ́ ní ìwé rà gbogbo pàtì tó bá fẹ́ rí bí rọ́hà subhanallah kọ́nà ọba kó sànù wa torí ìdílé jẹ̀máà obìnrin yòòhò ni ọlọ́ọ̀lọ́kùn ọ̀lẹ́ wọ̀láì nínú tẹ́fí máa dá ẹrú mà láyé john ẹrúbìnrin ní pé òun ò ní bo gbogbo ara rẹ̀ wọ́n náà ẹrú lélẹ́yìí ọmọdún àbí kí ló ń ṣe jẹ́ o yóò bo gbogbo ara rẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ti sìn ìdẹ́fì mọ̀ pé eléyìí gangan lọmọdún àbí ni kí ni o yọ ọkọ̀ wọ sọ̀rọ̀ tí ò ní ju itan rẹ̀ lọ inna lillahi wa inna ilaihi raji'un wọn àná yóò tún máa soge kódà yóò tún máa wọ ọkọ̀ wọ sọ dáadáa ó tún lè máa wọ yọ mọ̀ ká àwọn eléyìí wọn ọ̀làjú ẹ̀yìn ayé wọn wà tenth generation wọn ò tiẹ̀ mẹ́ntì ń lọ ó tún yọ ajú ó tún lo gbogbo eléyìí ní age tá a wà yìí yọ̀ọ́nà yọ̀ọ́nì tí kò pé twenty first century làwọn àti twenty first century

táyà mọ́tò kí o ti táyà ọkọ̀ kékeré o táyà tirẹ́là táyà tractor michelin wọ́n tó gbé obìnrin bẹ̀ subhanallah jẹ̀mọ́ ẹ ilé nǹkan ìbànújẹ́ ni nǹkan ìbànújẹ́ tó tóbi tá a bá tiẹ̀ wọ́n á rí níbi ẹni tí èsè mùsùlùmí ó sì àti àtúwá jẹ́ lọ́dọ̀ mùsùlùmí tí ń kírun tí ń ṣe náà bọ́bá tí wàá fẹ́ kírun yóò máa tara rẹ̀ jẹ́ bọ́bá fẹ́ kírun yóò sá àwọn ibìkan tá a sọ bá ká náà ní ó bò yóò lóun kírun ọlọ́ọ̀bọ Allah tó sì gbé ọ̀run kalẹ̀ ó fi májẹ̀mú sí i ó sì fún one guard line tí ó tí a fi rírun kí bí ọ̀nà bá fẹ́ ṣe jáàmù wọ́n sọ pé kábí síbi kábí síbi ẹ̀bẹ́ ni tó o bá ti kábí tí wọ́n ní ọkà mọ́tara rẹ o tó o bá sì kábí tó ní ọkà ọ̀ntara rẹ jẹ ni ọlọ́run wa fún one guard line bí ó ṣe gbà àrùn wa kí àwọn anìgbẹ́ guard line tọ́lọ́run sọ sọ tiẹ̀ ni yìí tó wù mí ní í ṣe ọ̀rọ̀ ẹ̀dá àbí ọmọ tó ṣe jáàmù ni kọ́ kábí wọn ò ní ọkà ẹ̀rọ kù ṣé ìtọ́kọ̀jáde nù dẹ̀wò yọ kẹ̀rí pé ah, gbogbo tí mo ti wá ṣàìsù tó abiola ọba àlà má ràṣẹ wà láre o jẹ̀mọ́ á obìnrin tó ti bàlágà gbogbo ara rẹ̀ pátá ìhòòhò ní lórí irun àyàfi ojú rẹ nìkan anabi sallallahu alayhi wa sallam nínú àdìtà fáwọn alimami ahmed wa tirmidhi wa abu dawud wa ghayruhum wọn anabi sallallahu alayhi wa sallam sọlátọdọ yàrá aisha anabi ni la yaqbalu Allahu sọláta haidin illa bi khimar ọlọ́ọ̀bá kò ní gbà irun obìnrin haidin tó ti bàlágà títí ń ṣe haidọ̀ tó ti ń ṣe nǹkan oṣù illa bi khimarin àfi kọ́dà ìmọ̀ọ́rù bolẹ̀ kó fi bo gbogbo ara rẹ̀ kó faṣọ bo gbogbo ara rẹ̀ kìmá orí wọn ti máa wọ̀ kìí ṣe ìbòrùn ní jẹ́ kìmá ìbòrùn kan ní jẹ́ kìmá aṣọ tí ó bo orí látòrí wálẹ̀ ńlá bá máa pè ní kìmá àyàfi kìmá tí ó borí rẹ̀ ìnira bá fún ọ pé kọ́múrù ní kọ́múrù kí ni jẹ́ kọ́múrù o ìdí máa bo làákà ìtẹ̀yìn bá mu ọtí kọ́múrù khimaru ẹ̀ ń pé wọ́ọ̀dù ẹ̀ jọra wọn khimaru ní tí a máa fi borí kọ́múrù ní tí máa bo làákà ìgbà tí a bá mu nítorí pé tó bá mu títẹ́ kí ni ọmọ ṣe o bí wọ́n bá fọ létí kò ní mọ̀ bí wọ́n bá kó gbogbo wá àpò rẹ̀ kò ní mọ̀ torí pé nǹkan kan ti bo làákà rẹ̀ ó ti bò mọ́lẹ̀ then gbogbo ara obìnrin jẹ̀máà ìhòòhò ni abiyọ́nà ọba Allah subhanahu àwọn obìnrin wa tó mùsùlùmí kọ́lọ̀mbá ni ṣe múra níbàámu sí nábì ni ṣe rọrùn fún wọn o yálà lórí irun ni àbí ní ìta àrùn aha wajhaha àyàfi ojú obi ojú obìnrin nígbà tí bá ń kírun lọ́wọ́ ṣe òòhò kìí ṣe òòhò rẹ̀ kó tọrọ ju yẹn ṣe ò lórí yàn ṣùgbọ́n bí ìtọ́jẹ́lẹ̀ àti ńlò nìkọ́ ọwọ́ àwọn àtàwọn àjáni àwọn àjìnàbí tàbá ní àjáni àjìnàbí bí lábáṣẹ́ wọn pè náà àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sí òye sẹ́gbọ́n rẹ̀ kì í sábúrò rẹ̀ kì í sọkọ rẹ̀ wọ́n wá wà mbẹ́ wọ́n bẹ̀rẹ̀ bí kásíjú kábójú èsè dandan ọba sí nìkan ọ̀bù à wàá bò náà ni mo rò pé clear ṣùgbọ́n kọ́ bò tó bá wà nù lé kìí sọ̀rọ̀ àyàn mọ̀ kó fún gbogbo ara rẹ̀ ń bọ̀ fẹ́ kírun sí ti rúùmù rẹ̀ lẹ́yìn ojú kí ni o ọ̀ràn àyàn ni a fẹ́ kírun nu yàrá rẹ̀ kó fún gbogbo ara rẹ̀ kí ni o ọ̀ràn àyàn ni lẹ́yìn ojú eléyìí òun náà ni ìhòòhò alákọ̀ọ́kọ́ bíbí láì tààlà tábà kírun tá a tẹ̀wájú hádà wa sallallahu wa sallama wa baraka ala nabiyina muhammad wa ala alihi ìhò kejì òun náà ni awratun mukhaffafa ìhò tó yẹ pé òun fúyẹ́ kò tó tara kọ̀kọ́ wàhíyà awratu ibni sab'i sinin ila ashr òun náà ni ìhòhò ọmọ ọdún méje sọdún mẹ́wàá ìhòòhò ọmọ ọdún méje sọdún mẹ́wàá ìhòòhò náà ni ṣùgbọ́n òun tún fúyẹ́ ju tọmọ tó ti bàlágà lọ ọkùnrin ni abóbìnrin wàyí àlùfàrùjà òun náà ni abẹ́ wọn méjèèjì abẹ́ ọmọ ọdún méje sókè kì ṣe nǹkan tẹ̀yàn lè wò bí èèbá ṣe là lórí bí ìbá ṣe làlúrí dọ̀rúrí ló lè fà á dókítà máa jọ ọmọ ọdún méje tọ́lọ́wọ́ amúsọ́dọ̀ sókè ọkùnrin ní ọ̀wẹ̀ ọkùnrin obìnrin ní ọ̀wẹ̀ àyàfi làlúrí mo rò pé clear nílé wọ́n fi lè wẹ lọ́kùnrin fi lè wẹ obìnrin àbí lóbìnrin fi lè wẹ ọkùnrin torí ẹ̀ ìwòye lè fi yẹ ẹlẹ́ẹ̀kẹta ó ní àwòrán tó mú tàwa sìtọ̀ yòó ti mẹ láàrin méjèèjì kò wúwo jù kò sì fúyẹ́ jù òun náà ni awúrọ́tù máa ń na àdá o ìwòwé ńkọ́ bá ti yàtọ̀ sáwọn tá a kà á lẹ̀ mina sọ̀rọ̀ tí ilà rukba ẹni tí kìí ṣe ọkùnrin obìnrin tó ti bàlágà títí ṣe àìdọ̀ tí èsì ṣe ọkùnrin tó wà láàrin ọmọ tí èso ọmọ tó wà láàrin ọdún méje sọdún mẹ́wàá aníròwò ọjọ́ ọfàfà ó ẹtí ń láàrin kò wú ojú kò sì ó ní ọkùnrin yóò tiẹ̀ mú ni ní àárín tí láàrin bíi ìdodo rẹ̀ sí yìí sọ́rọ́kùn rẹ̀ méjèèjì ni ìní eléyìí náà tọ́jà yìí pé kò lè sílẹ̀ anyhow àyàfi làlórí níbàámu sáàdì tí a fà wá àdárùkùtù àti mọ́mú Ahmad látọ̀dọ̀ amr ibn shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ àti bàbá rẹ̀ àgbà wọn náà nàbí sallallahu alaihi wasallam sọ pé idha zawwaja ahadukum abda abdahu amata aw ajira fala yandur ila ma duna surra wa fawqi rukba fa inna ma tahta surrati ila rukbati min al-awra anabi sallallahu alaihi wasallam anabi ni nígbà tí ẹnìkan nù yín tó bá fẹ́ ẹrú rẹ̀ bìnrin fún ẹrú rẹ̀ lọ́kùnrin àbọ̀mọ̀ ọ̀dọ́ rẹ̀ lọ́kùnrin ó wá fi ẹrú rẹ̀ obìnrin fún pé kó fẹ́ kó gbọ́dọ̀ wó máa dúró ní sọ̀rọ̀ yìí tí bá ń bẹ láàrin nísàlẹ̀ dodo rẹ̀ wàfà òkè rọkùbà àti òkè orókùn rẹ̀ kò gbọ́dọ̀ mú wó torí pé tí ń bẹ lábẹ́ dodo láti fi dodo de orokun nínú ìhòhò òní ọwà bákan náà anabi wa sallallahu alayhi wa anabi ọsọ fún anabi kọjá wà máàwù muhammad ibn jahsh muhammad ibn jahsh wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam akuzana bint jahsh ó wà pẹ̀lú anabi wọ́n wá jọ kọjá níbìkan ó ní ànábì sọ yìí pé sallallahu alaihi wasallam ó ní marra nàbí wa ana máa wọ ala Ma'mar wọn làkọ àwọn kọjá lẹ́gbẹ̀ẹ́ Ma'mar wà fàkìdáhù makshufata ọwọ́ á sí ìtàn rẹ̀ méjèèjì lẹ̀ Ma'mar sí ìtàn rẹ̀ méjèèjì lẹ̀ ànábì wa ni ya Ma'mar gúntọ̀ fàkìdáyì rẹ̀ Ma'mar fásọ bọ́tàn rẹ̀ méjèèjì fa inna fàkìdáyì ni àwòrán torí pé ta méjèèjì kí ni o ìhòòhò ni pásọ̀bù tó ń gbé jẹ́ pé márùn ọkùnrin ni kí lànà bí ni kò ṣe o kò fàṣọ bo tan rẹ̀ yàtọ̀ sí pé ìtàn wa kì í ṣe nǹkan tá a tẹ̀lé sí ẹ̀ka ẹ ẹbí èmi àti àbúrò mi lájọ wà nílé kà sí tẹ́lẹ̀ anyhow ọ̀lẹ́tọ̀ ní ṣẹ̀rẹ́ ìsìlámíyà àbí kọ́bìnrin náà kà sí tẹ́lẹ̀ rẹ̀ lẹ̀ anyhow láì ṣe pé wà á tọkọ rẹ̀ àbí ọkọ àtìyàwó kẹsílẹ̀ kọ̀lẹ́tọ̀ kéèyàn ṣe eléyìí torí ẹ yòó la pé sallallahu alayhi wa sallam hadith kan náà bẹ tọ́lá nabi sallallahu alayhi wa sallam anabi jókòó abakar wa wọlé umar wọlé wọn ní bí usman wọlé báyìí anabi kan fa aṣọ sísàlẹ̀ orókún méjèèjì báyìí wọn bá ní ah, ìrẹsì Ọlọ́run abakar wọlé mọ wọlé òyìn padà nígbà Usman wọlé à àníbá ní sallallahu alaihi wasallam ṣé ìwà ní tìjú ẹ̀tọ́ náà bá ń tìjú ó fi sọ bí ipò Usman bó ṣe pọ̀ tó níta fẹ́ fàyọ̀ ń bì òun náà ni pé ìtàn o nínú ìhòhò ó ní eléyìí wà áwòrán ẹlẹ́ẹ̀kẹta ó ní eléyìí ibi ìlàdúró ní insha Allah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á tún tẹ̀síwájú. nínú àlàyé aminadu salikin abi Allah subhanahu wa ta'ala wọ́sọ̀ àjò ọ̀sẹ̀ tí ń bọ̀ aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayhi wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh ọ̀sẹ̀ ayé ìbéèrè mi.